بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عن عبد الله بن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان رواه البخاري ومسلم في صحيحيهما rahimahum allahu ta'ala adá ọpẹ́ fún ọlọ́run bá subhanahu wa ta'ala abẹ́olúwa wa náà kójọ ọjàre kó bá ṣe kẹ́ẹ̀tì kẹrẹ fún ṣẹlá muhammad sallallahu alaihi wasallam ẹni yẹ ní ẹyẹ aṣíwájú gbogbo ìran ma nabi adam alayhi salatu wa salam abẹ́olọ́run bá náà subhanahu wa ta'ala kó bá ṣe yọnu rẹ̀ gbogbo àwọn sahaba àwọn tí wọ́n bá gbé ẹ̀sìn yìí lárugẹ tí wọ́n bá fara da ìyà ẹ̀sìn tí wọn ò sì jẹ́ kẹ́sì yìí ó mìnù ó bàjẹ́ lọ́wọ́ wọn bí wọ́n ti gbé e látọ̀dọ̀ ṣe ńlá Muhammad gẹ́gẹ́ bí àdéhùn àtàmánà bẹ́ẹ̀ náà wọ́n fi sọwọ́ tí wọ́n fi sọ láti gbogbo àwọn mùsùlùmí tàwáyé lẹ́yìn wa abẹ́lọ́ subhanahu wa ta'ala kójú ọjàre gbogbo ẹni bá nílànà sọ̀hábà láti fi gbọ́rọ̀ ọlọ́wọ́n bá àtọ̀rọ̀ ànábì yìí kí sì ní àná gbogbo àwọn àsálàfù sọ́ọ̀lù ìtókù lẹ́yìn àwọn sọ̀hábà náà kọ́lọ̀ ń kó bá yọnu sí gbogbo wọn pátá kó sì wá nìkan nínú irú àwọn ẹni bẹ́ẹ̀ حديث إليك تنين الأربعون حديثا للإمام النووي عليه رحمة الله تابرني كلاسيتي ججو أدي بياتي أن نار تونس بلو شهادة أن لا إله إلا الله وأن محمدا عبد ورسوله gbogbo àlàyé tá a ṣe lórí orígun àkọ́kọ́ yìí adẹ́lọ́ subhanahu wa ta'ala bá a ṣe gbọ́ ni kó torí tí orígun àkọ́kọ́ yìí bá ti dúó fún yàn nínú ẹ̀sìn èèyàn gbogbo nǹkan tó kù nínú ẹ̀sìn mọ̀dì ọ̀rùn fẹ́ dára àmọ́ tó bá ṣe pé orígun àkọ́kọ́ yìí àbárí gbọ́yé bèbè tí páàrí lò àti rójú rẹ̀ ìdániwájú ọlọ́run lóòjọ́ àlùkìyàmà yóò jẹ́ sọ̀rọ̀ fún yàn kódà àti ilé ayé gan ní rọrùn tí ò ní sí wàhálà tí bá sì bò náà yóò mọ̀ sọ̀rọ̀ fẹ́ dára torí pé àìrí orígun àkọ́kọ́ ìgbọ́yé ń kí ń dà wá láàmú lórí òkè pẹ̀láyé náà nìyí gbogbo láyé fi di iná fún wa táàrí bí tá sálọmá bẹ́lá subhanahu wa ta'ala kúmọ́sá ìlàwá pẹ̀lú ìmáìnì tó yarantí ó làwá pẹ̀lú iṣẹ́ rẹ̀ èyí tí a fi ilẹ̀ ayé gbé rọrùn orígun ẹlẹ́ẹ̀kejì tí Allah tí ó ń ṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó dákọ nínú hadithi yìí ọ̀yẹ̀kọ́ mìsọ̀lá ẹ̀rí ẹ̀lẹ́ Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdíìsì rẹ̀ ìfi ń tẹ̀lé bí ọlọ́run bá subhanahu wa ta'ala bó ṣe kọ́ lẹ́kọ̀ọ́ ìgbọ́rọ̀ kalẹ̀ nínú Qur'an náà tẹ́ bá gbogbo àwọn àyàtì nínú Qur'an èyí tí Allah subhanahu wa ta'ala tó ti ṣe àlàyé kákírùn ẹ̀rí pé gbólóhùn tá máa sábà bá والأداة للصلاة والفعل للصلاة so gbogbo àwọn gbólóhùn yìí ó yẹ ká máa ronú sí dáadáa nídè lárúbáwá tán bá ní iqamatu ssalah ó yàtọ̀ sí kí wọ́n ní ada'u as-salah ó sì yàtọ̀ kí wọ́n sọ sí kí kọ́ ọmọ yìí ó lágbára òtúmọ̀ rẹ̀ sì wúwo nínú ìtumọ̀ ó sì tẹ̀wọ̀n lóṣùwọ̀n ju gbogbo ìlú àwọn gbólóhùn tó kù lọ tó jẹ́ sí pé ìkọlù sọ̀dá ó wù ẹ̀dá tí mùsùlùmí ó mọ̀ wípé bó bá fẹ́ gbé òun dó fọ́lọ́mọ subhanahu wa ta'ala tó sì fẹ́ kọ́lọ́hún tẹ́wọ́ gbà lọ́wọ́ òun gbogbo tí ń gbé àwọn orígun sọ̀dá orígun ìrun kíkí ó gbọ́dọ̀ yí yékéyéké o gbogbo àwọn yékéyéké gbogbo àwọn kan tó ń jẹ́ súnà sọ́lá gbogbo yékéyéké gbogbo àwọn kan tó ń jẹ́ mustahabatu fi sọ́lá àwọn nǹkan tá a fẹ́ nínú òun kíkí tẹ́ẹ̀rí wá fún gbogbo àwọn kan wọ̀nyí gbogbo yé pàtàkì jùlọ ṣòróòtù sọ́lá àwọn mọ́jẹ̀mú òun kíkí gbogbo yé ó gbogbo wà mọ́ mọ́jẹ̀mú ṣòróòtù sí àti sọ́lá torí yàtọ̀ ń bẹ láàrin kìíní kejì ó ti di ń tá gbọdọ̀ kí ṣurutu sihhati sọ́lá tún wá wà ọ̀tọ̀ ní ká kírun ọ̀tọ̀ rí kírun ní àlàáfíà ṣurutu sihhati sọ́lá wọ́n làwọn oúnjẹ mú tó rọ̀ mọ́ pé ta bá kírun bó nìrun ó sì ní àlàáfíà torí ohun tó bá lálàáfíà òun náà lọ́lọ́ subhanahu wa tí ó gbà lọ́wọ́ wa Allah subhanahu wa kò ní gbà irun tí ò ní àlàáfíà lọ́wọ́ wa so mọ́jẹ̀mú wa ń di méjì mọ́jẹ̀mú ká kírun ọ̀tọ̀ àwọn májẹ̀mú tó rọ̀ mọ́ dídá ìrun lílàáfíà ọ̀tọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni oṣù ní gbọdọ̀ bọ́yé lábẹ́ gbígbé ìrun dúró nínú ẹ̀sìn wa bákan náà kí ni àwọn mùsùlùmí láti sọ́lá àwọn nǹkan tí ń bà wọn jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mùsùlùmí gbọdọ̀ bọ́yé ó sì mọ pàtàkì ìrun kíkí kó mọ ìjọ́ranyàn tí ìrun jẹ́ inú ẹ̀sìn náà sallallahu Muslim nínú imam Muslim rahimahullah tí a fún Jabir ọmọ Abdullahi gbà fún wa nígbà wà hadisi ti tí ẹ oní oṣù ọlọ́run sọ wípé bayna rajuli wa bayna shirki wal kufri tarku salah hmm? bayna rajuli wa bayna shirki wal kufri tarku salah oní oṣù ọlọ́run sallallahu alayhi wa alihi wa ẹlẹ́bọ ni kèfèrí ni òun náà ní gbèrò jù kalẹ̀ tọ́ ààrẹ ẹni tó jẹ́ èèyàn káàmọ́ rẹ́sìn yóò yóò jẹ́ kó lè máa sìn ọ̀rọ̀ rẹ̀ ò tí ì yé wa ọ̀há ti máa ti ń jẹ́ kèfèrí máa ti ń jẹ́ wà ẹ̀bọ tí ilé ìbá ti gbèrò jù kalẹ̀ àti nǹkan kèfèrí ni ẹlẹ́bọ ni nìyẹn so ń jẹ́ síbẹ̀ yín tí èyí ṣe ẹlẹ́bọ tí èyí ṣe kèfèrí lẹ́yìn tí bá ń kírun ìtumọ̀ táwọn ẹbí ń sọ fún wa nù àdéhìí tá táà lè sọ pé á ah, kèfèrí ńlágbẹ́já ẹlẹ́bọn lágbájá lẹ́yìn tí ò bá gbẹ̀rùn kíkí jù lẹ̀ lẹ́yìn bàtà kìdá ti dá ní o rabbi subhanahu wa ta'ala láti sọ níbẹ̀rẹ̀ kí tó gbẹ̀rẹ̀ tí ń kírun náà ló jẹ́ múmi ní o káyán kó yé dáadáa káyán kó yé dáadáa kọ́lá nábì gan yan náà àwọn àhàdéṣì ní ọgọ̀rọ̀ dá ní kírun tó jẹ́lẹ́bọ̀ agbẹ̀rùn kọ́lá lọ ọ̀pọ̀lọ̀ dá tó ń kírun tó ṣe pé ń wu àwọn ìwà kan ó ní àwọn ìgbàgbọ́ kan tó ta ko kùránà àti sunnah tó ṣe pé ní òfin ṣẹ̀ríà Islam kèfèrí ní kèsì mùsùlùmí ṣùgbọ́n sábà pé ń kírun sẹ́yìn kan wà yọkó onú ìsìláàmù ni àmọ́ àwọn ìwà tó lè yọkó onú ìsìláàmù àwọn àfáà ni a máa ṣàlàyé rẹ̀ tó sì wá ń jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí mọ́ káfídájọ́ yìí ń lẹ̀ fáwọn àfáà àtàwọn aláṣẹ mùsùlùmí kí wọ́n ṣèdájọ́ ilé ìfún àmọ́ ní pípa ṣàlàyé kí ni tó bá ìsìláàmù rẹ̀ jẹ́ tó tó bó ṣe ń kírun kí ni tí ò ní jẹ́ kírun rẹ̀ tàbí àtẹ́wọ́gbà àwọn àjọ ọlọ́dún yóò ní àlàáfíà tí ò ní jó ní àlàáfíà gbogbo àwọn wàyí wọ́n bẹ àwọn wàwọ́ wọ̀nyí wọ́n bẹ tọ́yì ìbẹ̀rẹ̀ kà ń lọ náà ànábì jámà bẹ tó ní bẹ́ẹ̀nu hadith kan tó ń ṣe náà ní sọ́láàtù sàlám tó ní gbogbo mùsùlùmí yòówù tó bá kú tá a bá fi rí ogójì mùsùlùmí tí èé ṣẹbọ tí wọ́n kírun fẹ́ni náà tí wọ́n kírun sẹ́ni náà la ọlọ́run bá ó gba ìpè wọn lọ́wọ́ ẹ̀ ọlọ́run ó gba ìpè tí wọ́n ń ṣe fún gbogbo mùsùlùmí kan tó bá kú tawari ogójì mùsùlùmí tí wọ́n ń kírun síra ọlọ́ọ̀bọ̀ ó gba ìpẹ́ wọn fẹ́yìn tọ̀ ẹ ń já sí pé ẹgbẹ̀rún mùsùlùmí lè kírun sí mùsùlùmí kàrà ìkàwé àwọn tí wọ́n kírun sí láwọn kọ́ni tó já jù bí ó sì pé kí ni ìgbàgbọ́ ti ń bẹ lẹ́mí àwọn tí wọ́n láwọn kírun yìí sànàmì náà ti já mọ̀ nú àwọn àdéhìsì yìí wípé mùsùlùmí lè wà lóòótọ́ kó máa kírun ṣùgbọ́n kó jẹ́ ẹlẹ́bọ nú ìgbàgbọ́ rẹ̀ tọ́bẹ́lọ́ subhanahu wa ta'ala gbogbo ohun tó bá lè sọ wá dẹlẹ́bọ nínú ìgbàgbọ́ nínú ìrìn ẹsẹ̀ nínú wà Allah سبحانه وتعالى ta'ala kó sọ عمر afọwọ́ رضي الله عنه ولله حظ في الإسلام la hawza الصلاة. islam liman taraka as-salat kò sí أن jẹ́ kankan fẹ́ dá kanú islam alẹ́ni náà ẹni tó bá ṣe wípé ó gbẹ̀rún kíkí jù rẹ̀ gbogbo tó bá gbẹ̀rún kíkí ní rìn kankan kò ní sí àkankan inú ẹ̀sìn wa bẹ́ẹ̀ ni Sa'ad àti Ali ọmọ gbogbo wọn náà yìí wọ́n sọ nǹkan náà ni ìpé máa ń tààrọ kẹha faqad kafar so gbogbo ẹni tó bá ti gbẹ̀rù kíkí jù lẹ̀ ó ti di kèfèrí abdullahi ọmọ shaqiq ima ń sọ náà rọrẹ̀ tàbí ìlòhun ó ní kana ashabu rasulillahi sallallahu alaihi wa alihi wa sallam la yarawna min al'amali shay'an tarkuhu kufran ghayr salah ẹ̀rí abdullahi ọmọ shaqiq nínú àwọn tàbí ìlòhun kọlọ̀nkú bá yẹnu sí ó ní sẹ́rẹ́ àwọn sọ̀hábà náà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wo rí nǹkan kan tó já sí wípé gbígbé nǹkan nìjù sílẹ̀ nínú ẹ̀sìn wa yìí tó lè sọ̀rọ̀ ní kèfèrí tó ju ìrun lọ gbogbo nǹkan tó bá kù lẹ́yìn ìrun kíkí kò sí nǹkan tó lè sọ̀rọ̀ ní kèfèrí má so ọ̀rọ̀ yìí náà ni Abu Ayyub náà ni Ayyub as-Sakhtiyani at-tabi'i ó ní tarku as-salah kufrun la yakhtalafu fihi ìgbérun jù kalẹ̀ láì mọ́kì ó ní wà kìfèrí ni kódà àwọn àfáà gan-an wọn ò sì yápa lórí so ọ̀rọ̀ yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ sẹ́lẹ̀f ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó tún wá lẹ́yìn wọn sọ wípé ìpẹ́nu papọ̀ gbogbo àwọn afá onímọ̀ òun náà ni ọ̀rọ̀ yìí kódà bin Nasir ó ní gbogbo yìí náà ni ọgọ́ọ̀rọ̀ àwọn hadith ìpẹ́nu gbogbo ẹni tó bá ti gbé òmùtútù jù lọ kí fèrè ni. ọ̀rọ̀ míì náà wà tó jẹ́ ọ̀rọ̀ kejì táwọn fámìlì náà sọ wípé bẹ́ẹ̀ yóò bá kí òun kò sọ̀yàn di kèsè rí ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ dínkù àwọn yẹn tó wá mú àlàyé wá wípé àìmọ́ kírun rẹ̀ ó lè já sí pé bóyá ẹ̀ ń ni kò túmọ̀ sí wípé kò gbà pé ká kírun gbọ́ nínú Islam àwọn yẹn ni wọ́n ń ṣe àwọn àlàyé ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí mi táwọn náà rí wípé mùsùlùmí lè wà èdè tako orígun èrò kíkí ẹ̀sìn ṣùgbọ́n ó jólórò jù ìjọ́lóòrùn ju rẹ̀ yẹn so tí ò wá máa kírun bó ṣe ẹkó kí kò sọ́ọ̀dì kèfèrí ṣùgbọ́n ìmánì rẹ̀ dínkù lóògbà tó bá ti gbà wípé a irun kíkí ń bẹ nínú ẹ̀sìn gbogbo àwọn ọ̀rọ̀ táwọn àfáà ilé ìṣe ní àlàyé yìí so kì í sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ọ̀rọ̀ apá kan àwọn àfáà ni so èyí tó rìn ilẹ̀ jù òun náà ni pé ẹni tó bá gbẹ̀rún kíkí jù kalẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà o yálà ó ń ṣèmẹ́lẹ́ ni ó ṣòro jú ni irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí káfí mọ bọ́rọ̀ wọn kíkí ó ti lágbára tó ó ṣe Allah sallallahu alayhi wa sallam ó lọ bọ̀ nù hadithi rẹ̀ mi ó ní inna sí òkò gba ìṣèrò sẹ́lẹ̀ lórí lójú alkiyama nínú àwọn iṣẹ́ rẹ̀ òun nínú kíkí bí irun kíkí yìí bá ti dáa tó gún régé tó ní àlàáfíà lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala ó sẹ̀ wá wo iṣẹ́ rẹ̀ tó kù àmọ́ tí irun tó kí nílé ayé yìí tó bá ti di nǹkan tí ò dáa àbí kò tiẹ̀ kírun Allah subhanahu wa ta'ala kò tiẹ̀ ní àwọn iṣẹ́ ni ó sì dáadáa sóbì ni ó lọ ń gbà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ pé kíkí rẹ̀ ò bá ti àbókí náà ni kò mọ kíni tó kò si mara rẹ̀ bí èyí dúró fi ń wọ̀run gbogbo àwọn nǹkan tó lè bàrún jẹ́wọ̀n yẹn kò fojú tó bí ẹni tí òkè òun náà ni níwájú ọlọ́run abẹ́lọ́ subhanahu wa ta'ala kó já jẹ́ kan ní pàtàkì nínú àwọn tí ó mú òun kíkí lọ́kùnkúndùn kákínú jẹ́mọ́ mùsùlùmí ọ̀ràn yẹn sí ń wá ní kì í sí ń tàṣẹ ṣe rẹ̀ tayọ ti ń òfin ọlọ́run ọba yé wípé àwọn ìwà báyìí ìwọ ìwà báyìí àwọn àrìn báyìí àwọn àrìn báyìí àwọn ọ̀sẹ̀ sí báyìí ahu yóò burú fọmọ ẹ̀dẹ́ yẹn ká ló jẹ́ mùsùlùmí tí ń kírun ká tún yẹ lọ́wọ́ watlu ma uhiya ilayka minal kitabi wa aqimis salah inna as-salata tanha 'anil fahsha'i wal munkar wa la dhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un so àyè mí tún nínú Qur'an tí Allah subhanahu wa ta'ala ti bá wa sọ̀rọ̀ nípa pàtàkì ìrun kíkí wípé ìwọ́n ṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ń ta ránṣẹ́ rẹ̀ sí ọ nínú Kùránù yìí máa kálákàtúnka máa yiri rẹ̀ wo lẹ́yìn náà kò sì máa gbẹ̀rùn dúó máa kírun máa gbẹ̀rùn dúó torí pé ìrun tó rí yẹn ìrun a máa kọ̀wà àbàjẹ́ fún yàn àtàwọn nǹkan tọ́kàn kọ̀ òun ló fà tó fi jẹ́ sídà as-sahabiyyul jalil bí gbogbo ẹni tó bá ṣe wípé èrò kíkí rẹ̀ tó ń kí kò hánà ìwà burú fún kò kọjú kúrò níbi àwọn àrìn tí ò dáa láàtọ̀lá àtẹ̀lá irú ẹni bẹ́ẹ̀ kò nírun bó ti wùlọ mà kò ní ládàánú kan níwájú ọlọ́run ń jẹ́ sí pé ìpìlẹ̀ kíyàn kírun gẹ́gẹ́ náà ni kárí ẹ̀mí wa fọ̀ mọ́ kúrò níbi gbogbo àwọn ìgbàgbọ́ ọ̀dọ̀ tí ìgbàgbọ́ ẹbọ ká sì rí àwọn ìwà wa náà fọ̀ mọ́ kúrò ní gbogbo àwọn ìwà pálapàla tó lè kó bá yàn wájú ọlọ́run ìyàn wájú ọjọ́ ń kírun lóòótọ́ bó wákàtí márùn-ún rẹ̀ ń pé pérépéré gbogbo àwọn àwọn àfìlì rẹ̀ mú wá bó ti yẹ kó mú wọn wá àmọ́ ìgbàgbọ́ ẹbọ ní bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ kèfèrí ní sọ jáde lẹ́nu àbí kò sọ̀rọ̀ kèfèrí jáde lẹ́nu ìwúwasí rẹ̀ pẹ̀lú mùsùlùmí ẹlẹgbẹ́ rẹ̀ kátó wá sọ pé tí ìsìn mùsùlùmí ìwà ẹni tí ò gbẹ́sìn yìí rárá ni kò síbi tí ń dé láyé táwọn èèyàn tiẹ̀ lè rí gbádùn kan tó lè rí àǹfààní kan lára rẹ̀ ó lè máwọn èèyàn ní ní tó ní pé òun àti èèyàn kòkò kan mọ́ láà káwọn sọ̀rọ̀ yẹn gbọ́yé tó àárín òun àtọ́lọ́wọ́n bá rẹ ṣe ìgbìyànjú àti níwà rẹ fáwọn èèyàn wọ́n ṣe lọ́n sallallahu alaihi wa sallam méjèèjì yìí ló papọ̀ tí ń jẹ́sì fún wa ittaqillaha haythuma kunt wa atbi'is sayyi'ata al-hasanata tamhuha wa khaliqin nasa bi khuluqin hasan àdísì míì tún níye tó ní tó jẹ́ àdísì hasan ó ń ṣe ọlọ́run ní máa páyà olúwa rẹ tó dọ ọba Allah máa páyà ẹ̀ ní gbogbo ẹ̀ yóò tó bá wà bákan náà máa ṣiṣẹ́ dáadáa tẹ̀lé ṣe aburú tó bá ti tọwọ́ rẹ jáde iṣẹ́ dáadáa tí yẹn ṣe lẹ́yìn iṣẹ́ aburú yẹn yóò pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ fún ẹ̀yà wa khaliqin nasa bi khuluqin hasan ti máa ń wu ìwà tó dáa pẹ̀lú àwọn èèyàn báwọn èèyàn lò pẹ̀lú wà rẹ̀lẹ̀ pẹ̀lú wà pọ́nlé pẹ̀lú pẹ̀lú wàre irúgbó tí ń fẹ́ gẹ́lẹ́ káwọn èèyàn fi dáadáa bọ́ọ̀lù kí wọ́n fi tìjú bọ́ọ̀lù kí wọ́n fi wàre bọ́ọ̀lù wọ́n náà fi báwọn èèyàn lò méjèèjì náà ní jẹ́sìn nínú ṣàríà Islam ṣùgbọ́n ìbá lò wájú ní kírun ìwà zina kò rí fílẹ̀ ọtí mímu ìjákùn mọ̀lẹ́bí tẹ́tẹ́ títa ìjówọ́ morokà níjẹkújẹ ìmọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn láìdá gbogbo àwọn kẹbáyẹ̀r gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó lè pààyàn gbogbo ẹ̀ ní dáwọ́lé ìsìnkú òǹkírun irú ẹni bẹ́ẹ̀ ìrun rẹ̀ ò lálàáfíà níwájú Ọlọ́run subhanahu wa ta'ala lẹ́yìn náà àná Muhammad sallallahu alaihi wasallam ó ní wa ìta ìzàká bẹ́ẹ̀ náà ni ká máa mú àzàká ti jáde nínú àwọn tọ́lọ̀ subhanahu wa ta'ala tó bá yọ̀ǹda fún wa ìmáyọ̀ zàká gbogbo ẹni subhanahu wa ta'ala tó bá rọ̀ lọ́rọ̀ tó fún ní àrízìkí débi zàká wọnú dúkìá rẹ̀ ó wọ ọ̀nà àdìsìkí tọ́lọ̀ ń bùn bóyá ní nǹkan ni àbólówó tá a fi ń sọ̀wọ́ ni ọ̀ràn yẹn ní lára orígun ìsìláàmù wa òun ni wípé ó gbọ́dọ̀ yọ ìwọ̀ ọ̀tọ̀lọ́wọ́n ọba fáwọn aláìní tọ́yé wá wa ti rí mélòó labọ̀rọ̀ nù wa mélòó náà wa ẹnu wọn bá tó náà fẹ́ kó mọ̀ fáwọn aláìní ìyẹn lọ títa mọ́ tọrẹ mọ́ tọrẹ ẹjá gbìyànjú já fi kọ́ra wa lára gbogbo pé wọ́n gbẹ́ kànga síbì kan ló kọ lámàáyín wọ́n kọ́ mọ́síìlì síbì kan ló kọ tàmẹ̀dò táàárín orí pa rẹ̀ láti ilẹ̀ lárúbáwá wá ah, lárugún mọ rírì rẹ̀ ni wọ́n mọ rírì rẹ̀ ni angel barika wọn tí bá ti pé àwọn alágbèdá náà àwọn ìlú mìíràn fáwọn tó lọ́dọ̀ wọn tó jẹ́ pé ẹni tí wọ́n rí lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ wọ̀nyí wọn ò fi jíṣẹ́ fáwọn tí wọ́n fi dákọ̀ wọn ṣùgbọ́n àwọn ẹlòmíín gbà débi wípé àwọn ọmọ òrukàn nù lóhun ó mọ̀ sí dáadáa sí wọn ó mọ̀ náwó fún wọn tí ó sì gbowó ẹ̀ lọ́dọ̀ àwọn tó ń dáadáa tàn gbà tóun bá dé òun sọ̀dọ̀ ọ̀rọ̀ ti tiẹ̀ ó kò kọ́ ọlọ́run àwọn tòun ní ládàá fún wọn. tòbí tọ́lọ́run bá bùn ọmọ gbìyànjú mọ̀ náà wọ́n sọ pé nígbà tó bá pọ̀ tí zaka bá wọ̀ ìgbà tó bá tó pọ̀ dé pé zaka wọ̀ ìgbà náà ní ti máa ń ṣètọrẹ àánú là eléyìí mùsùlùmí kù káàtó síbi eléyìí àbí akùn púpọ̀ síbi eléyìí akùn púpọ̀ síbi eléyìí mùsùlùmí jẹ́ ẹni táyẹ̀ fẹ́ náwó àyẹ̀fẹ́ náwó sẹ́tìn bó ti wùlẹ̀ ọmọ àwọn ọmọ òrukàn rẹ̀ àwọn opó rẹ̀ àwọn tálíkà rẹ̀ tọ́lọ̀ sì sàánú àwa kan eléyìí mú káwọn ẹlòmínà mùsùlùmí kan òye gan padà di ẹrú èṣù nínú ẹ̀sìn àwọn tó ń sì rẹ̀ àwọn kan wọ̀nyí ká dáadáa fáwọn ara wọn kódà nínú pé kó ẹlòmíì ò níyì náà tó bá tún wáyé díẹ̀ ṣe mùsùlùmí tó mọ̀ pé tó ń bá ilé ṣe fún wọn lè fi yíò náà tó pè sínú ẹ̀sìn ló sì jẹ́ àyínípa ti ṣe dáadáa fún ẹ̀sìn mọ́ náà táwọn afá máa ń sọ fún wa tí ó tako làákàyè òun náà ni wípé jubbilatin nufus ala ma ahsana ilayha sòtẹ́ ilé ní àwọn ẹgbẹ́ yẹn ọmọ ẹ̀dá yẹn yìí wọ́n ti máa dámà rẹ̀ lórí wípé gbẹ́ni tó bá ti ṣe dáadáa sáwọn ẹ̀mí àwọn ẹ̀mí á máa fẹ́ràn rẹ̀ níbẹ̀ ìyẹn kò ní máa jẹ́ ní eré fún ọ ó fẹ́ dá háì báyìí ó tún rọ́wọ́ rẹ̀ àpò láti rìnrìn ilé ní owó lòsì sí yìí lọ́wọ́ kan jẹ́ ló tó fún ọ lówó ẹ̀mí rẹ̀ ó fẹ́ràn inú rẹ̀ ó máa yọ sí i òun náà ni oríṣiríṣi àgbákò rédèrèdè gbogbo àwọn ìrìn tí ò da tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí rìn lé mùsùlùmí láwọn àyè tí ò fi yẹ bá ó fi tí mùsùlùmí sì ń bẹ inú àdúgbò tó ní àgbámúyamù owó lọ́wọ́ àwọn akẹ́wọ̀n ẹja bẹ̀rù ọlọ́run ẹja fi dúkìá àdúsìkì tọ́lọ̀ fún wa ẹja fi pa àwọn èèyàn sẹ́sìn tábà rí àwọn àfà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ hadith tí wọ́n ń sáyà Qur'an táwọn ń fi ẹnu ìmọ̀ tí wọ́n fi ń pa àwọn èèyàn sẹ́sìn ẹjẹ́ káwọn tọ́lọ́run bá bùn ní dúkìá tọ́lọ́run bùn ní àdúsìkì tó bùn wá lọ́rọ̀ tó bùn wá níjẹ̀mú ẹja lo eléyìí láti fi sùtọ́lọ́run o jẹ́ sí pé mọ̀táfà ní òun kó ní ọlọ́run bá bẹ́ẹ̀ náà làwọn ń bẹ lọ́wọ́ tiwa náà àrísìkí ti ń bẹ lọ́wọ́ tiwa náà ọlọ́run ló ní àwàká ní ọlọ́run tó wá ní tó fi pamọ́ sọ́dọ̀ tiwa tó ní a máa ń sọ yìí ó sì kàn wá láti kánà fáwọn ibi tó yẹ sí ẹ má jẹ́ àti náà tán báyìí gbogbo ti ń rí ẹni tó sí a sì ní àǹfààní sí nǹkan ń bẹ lọ́dọ̀ wa kámúnú rẹ̀ kábò mọ́nà hmm? àwọn èèyàn ti scholarship fún ìwé kíkà ń bẹ lára àkátà lómi ìfẹ́ kú torí ìwé bíbẹ bọ́dẹ̀ yóò bá ti kàwé láyé kò ní rálì jẹun kò ní rálì jẹun náà wọ̀ bí ti ń gbìyànjú tí wọ́n ń fáwọn èèyàn scholarship àrí àwọn individuals táwọn náà ń bọ́ àwọn èèyàn scholarship ẹ̀kọ́ ọ̀fẹ́ lórí ìwé ara àwọn olówó mùsùlùmù náà tó jẹ́ mùsùlùmí tó yẹ kí lè máa bọ́ àwọn ọmọ èèyàn ní ẹ̀kọ́ ọ̀fẹ́ lórí ìkéw ẹ gbìyànjú rẹ̀ wò gbogbo owó ilé ìkéw yìí àti rẹ́ni eré kan nínú àwọn ẹni eré ó ní owó ọmọ ilé ìkéw mẹ́wàá ogún ọmọ ilé kéwú fún ìjọ ọdún méjì ọdún mẹ́ta tí ó yẹ parí ìdádí fọdún méjì ọdún mẹ́ta tí ó yẹ parí sànàwí àwọn òun gbé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ ń wámọ̀ yìí tí wọ́n sì jókòó tì àmọ́ ìrànlọ́wọ́ wo la rí síbi sẹ́ẹ̀sì rí yìí ń dúró bẹ́ẹ̀ àwọn àfáà náà wá ń kọ́ nínú tó àjọ rí láwùjọ ara wa síra wa ní àárínú àwọn àfáà ń bùn ní àrízìkì tí àrízìkì wọn gan tó ju tàwọn olówó gan lọ Allahu Akbar sáà ń gbọ́ fún o lè ṣeṣe ká máa rí ẹlòmí tí mo ń sọ wípé à ṣe bí zaka tí àwọn èèyàn náà yọ fún òfin lówó lọ́wọ́ tó ń gba zaka wọlé náà ni ó lọ́sùn máa yọ zaka níta ó yọ torí bó ṣe ń gba zaka lọ́wọ́ àwọn olówó tí wọ́n súnmọ́ ẹ ìwọ náà tó bá ti yọ tó nídìí tán àwọn tó súnmọ́ náà gbé fún wọ́n ti ń pé wájú ẹ̀ tó ṣe pé aṣọ òjòra wọn ìmígan òrí fìlà lò àti rówó fìlà àti ati rákìlà gan di wàhálà náà fún wọn tọ́lọ̀ ń gùn wọn náà tọ́ olóògùn gbogbo fún ọ ìwọ náà ṣiṣẹ́ náà nínú wà fà nǹkan ọmọ ń ọlọ́run sì bùn ọ́ lárí nìkí wọ́n àti tó ń ṣe fáwọn olówó pé kí wọ́n o àwọn fàlẹ̀ Yorùbá ó kéré jọjọ náà láti rí wa dáadáa

ìná ìlò tọ́nà ọba bò ní kálukú káfí ara wọn lọ́wọ́ nínú ẹ̀sìn kódà bó ti já sí wípé jàká ò tí ìwọnú owó ilé ìjẹ orígun kẹta orún ju kẹni nínú hadithi wa hajjil bayt rò ń gbà ìṣe ìrìn àjò lọ sílé ọlọ́run ṣe òun náà ni ká lọ mọ́kà lọ ṣe iṣẹ́ ẹ̀sìn lára orígun gbogbo ẹni ọba kọ́nà tọ́lọ̀ bá bóyàn láti fi ìtàláfíà tí ó bá bóyàn tako àmẹ́yàn nínú àwọn tọ́lọ̀ ń bùn ní owó wọ́n rán lọ ó di orígun ẹ̀sìn wá ní o ọ̀ràn o hajj òun náà ni tí ò bá nípa rẹ̀ èyí sì máa jẹ́ lẹ́mì wọ́lọ́n torí pé iṣẹ́ ẹ̀sìn wá ní orígun ẹ̀sìn gbogbo fún iná lò àkádìsì kí ara tí ń jẹ́ láàfíà ó wù kí mi náà lọ yọ ilé náà kúrò lọ́rùn kí n ṣe ìwọ ọlọ́run tó ní iman tó ní tawhid tó kírun fún wọn ọlọ́run tó yọ zaka àbí ó tiẹ̀ ṣe ìtọ́rẹ àánú mi tọ́lọ́ ń bùn bí ó tiẹ̀ rí zaka yọnu dúkìá rẹ̀ tó hajj pàdé ìwọ ọlọ́run ó jẹ́ kó rí lẹ́mi wá nìyẹn yẹn sì ṣe wa kó wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ hajj lẹ́nu kó láti rí wọn sí láwùjọ ìwà ẹlòmíì kó tó lọ hajj ó sẹ́kẹ́rẹ́ ó fúyẹ́ níbi ìwà abi gbà tó ti hajj dé ó tún lékún ó tún gboyè kóyè nínú ìwà aburú ni nínú ìṣìnà ṣíṣe nínú ìwà àgbèrè nínú ọtí mímu nínú ma báwọn ọ̀rẹ́ kọ́rẹ́ rìn nínú ma wú báwọn wà pálapàla ibùgbẹ́ nínú ìwà ẹ̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì torí pé tàwáhídì tó yẹ kó ti dúó lára ọmọ ẹ̀dá èèyàn nípìlẹ̀ tí ó mọ̀ máa mọ gbogbo àwọn iṣẹ́ẹ̀sì tó kù lé lórí tàwáhídì yẹn ò sí kárí ní iṣẹ́ hajj dá gbogbo mùsùlùmí tọ́lọ̀ bá bù láǹfààní kó lọ Mọ́kà láti lọ ṣiṣẹ́ hajj kó wo bí mùsùlùmí Nàìjíríà ti ń ṣiṣẹ́ hajj kódà ń lọ bẹ̀gá tó ń ṣẹbọ ni gbogbo àwọn ààyè táwọn ọmọ sọ pé àti ziyara àti ziyara yìí ẹwọ́n táwọn ọmọ mùsùlùmí ń dánwò mẹ́ta wá láti Nàìjíríà àtàwọn mùsùlùmí tí wọ́n wá láti ilẹ̀ funfun bíi Pakistan Indonesia yẹn gbogbo àjọ ọkàn ẹ̀bọ̀n náà là ń kó lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàyín ńlẹ̀ yorùbá pàdé ẹ̀rẹ́ ìsọ̀lẹ̀ haúsá torí lójú wa bá tọ́nà lásọ oríṣiríṣi àwọn nákàlí tí gbogbo nákàlí oríṣiríṣi gbogbo àwọn oògùn tí wọ́n ń pè ní àtìlẹ kùránì náà ni wọ́n ń kó lọ sọ́run tí wọ́n lọ ń sà gbọ́ wọn ṣàkóso àyè ni wọ́n kó lọ sọ́run òun náà ló fà ẹ̀mí lé máwọn èèyàn ti ń lọ hajj tó tó yẹ kẹ́ni àwọn èèyàn máa rọ̀ mélòó ni hajj lílọ́nù mùsùlùmí ń ṣe láǹfààní rí mélòó na mùsùlùmí ní rí àǹfààní tẹ hajj tó ṣe àwọn mi lọ sọ́run àgbèrè ni wọ́n ṣe ẹni tó ju kó wá náà rí ni tọ́lọ́mọ òsì gbé kalẹ̀ bẹ́ẹ̀ nínú wa tọ́lọ́mọ gbé kalẹ̀ bẹ́ẹ̀ nínú sẹ́ẹ̀sìn wa ní gbọ́dọ̀ nínú gbàgbọ́ èèyàn tó lára orígun Islam ní hajj wa o àmọ́ kò sínú gbàgbọ́ èèyàn wípé ó fẹ́ bó ṣe kí n lò yàn ní sáàsì hajj yìí mú rárá so kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀sìn bí kó mọ́sà jẹ́ kí ìsìláàmù yọrọ̀ wọn lọ́rùn jù báyìí lọ. orígun ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni ìgbàwẹ̀ sọ́mù rọ̀ǹdọ́n nínú hadithi yìí aná muhammad sallallahu alayhi wa sallam ó dá akọ rẹ̀ sí parí bẹ́ẹ̀ sì nínú àwọn hadithi míì ó ń ṣẹlọ sallallahu alayhi wa sallam ó dá akọ àwẹ̀ gbígbà ṣáájú hajj ṣiṣẹ́ so èwo ló wá tẹ̀wọ̀n jù kan lọ àwẹ̀ gbígbà tẹ̀wọ̀n ju hajj lọ ní ọ̀rọ̀ tó pọ̀lọpọ̀ àwọn àfáà sọ torí wípé lẹ́yìn imani kákírùn káyọ zaka kágbàwẹ̀ ó tún jẹ́ orígun kan tó sọ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ó láǹfààní àti lè ṣe níṣẹ́ ìbádà ìwọ́n kìí sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ó láǹfààní àti lè ṣe iṣẹ́ hajj ní ìbádà tàrùpá ń gbọ́rọ̀ yìí dáadáa torí wípé iṣẹ́ hajj ṣíṣe ó ní ṣe pẹ̀lú pẹ̀lú àríṣìṣe ó ní ṣe pẹ̀lú owó kìí ṣe gbogbo mùsùlùmí náà ni ọlọ́run bù ní àrízìkì kó lè ní owó lọ́wọ́ débi tí ó lọ hajj àmáwẹ̀ gbígbà lókùn ìgbà tọ́mọ ẹ̀dẹ́yìn bá ti ní àlàáfíà kò sí tí o lè mú kó má gba àwẹ̀ torí bẹ́ẹ̀ ó rọrùn kéèyàn jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tí rẹ̀ bá dúró gbogbo àwọn nǹkan tó kù dúró lára ẹnu ẹ̀sìn ó jẹ́ olùkírun ó jẹ́ olùgbàwẹ̀ ó lè ṣùgbọ́n kí ìgbàwẹ̀ kí lọ hajj rẹ̀ kó mẹ́hẹ̀ so gbogbo wa náà kọ́ láàrin iṣẹ́ hajj ṣe láyé so gbogbo wa náà láàmú aráwẹ̀ gbà kódà ẹni tí ò bá ní ní sípò kó lè gbàwẹ̀ yóò ní àwọn ní tí òjúmọ́ tánàwẹ̀ rẹ̀ gbígbà gbogbo wa ló di ọ̀ràn yẹn fún pé agbọ̀rọ̀ jẹ́ mú mi ní gbogbo wa ló di ọ̀ràn yẹn fún pé agbọ̀rọ̀ jọ tí ó kírun bó ti wù kó le tó lọ́rọ̀ mùsùlùmí tí làákàyè rẹ̀ ò bá ti yẹ ọ̀ràn yẹn ni kó máa kírun gbogbo wa ló di ọ̀ràn yẹn fún kódà bó wò bá wọnú bí zaka ò bá wọ inú àrízìkí wa inú dúkìá wa inú ọlá wa ọ̀ràn yẹn ní ìta bá ní ká mọ̀ sí tọrẹ àánú lórí gbogbo wa ní ó di ọ̀ràn yẹn fún agbáwẹ̀ kódà tó bá ti pé ìdí kan àbí ìdí ní ó bá mú tí òfin lè rí àwẹ̀ gbà òfin ẹ̀sìn ti wà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ṣàlàyé rẹ̀ kalẹ̀ náà àwọn àhàdífì fún wa táwọn afá náà ti ṣàlàyé rẹ̀ fún wa ní tí ó mọ̀ mọ́ gbàwẹ̀ rèé o ṣùgbọ́n tó fi tán rẹ̀ rí ó sì tán rẹ̀ rí àmọ́ hajj ṣíṣe gbogbo akóra lè ní àǹfààní àti lè lọ ẹlòmíín bẹ ọlọ́run bùn lówó láti lọ hajj ṣùgbọ́n lọ́wọ́ bùn ní àlàáfíà ẹlòmíín sì ń bẹ káńpé lára rẹ̀ rí àlàáfíà rẹ̀ dúró dáadáa ó ní àlàáfíà tó yanrantí àmọ́ kò sí dúró kò sí àdézìkì kápò tí ó fi ṣe abẹ́lẹ́ subhanahu wa ta'ala gbogbo àtúnṣe pé wọ́n lọ́n fi ṣe nírọ̀rùn fún gbogbo orígun islam márààrún yìí náà láti rí wọ́n wánú ẹ̀sìn wa mọ́tà ìbọn wa fojú tó fún wa gbogbo tó lè ba àwọn nǹkan yìí jẹ́ lára wa nínú ọ̀rọ̀ sísọ inú àjẹ́ ọkàn inú rìn ẹsẹ̀ inú ìwà wọ́n ṣàìsọ wa sọ gbogbo àwọn tó sì já sí pé àti ìrìwò orígun márààrún yìí náà mú wá ní ẹ̀sìn ìmọ́nì àti àárí mú wá níwọ̀nba àárín kíkí mú wá níwọ̀nba àárí àwẹ̀ gbígbà rí wá níwọ̀nba ó kù zakat ó kù hajj èyí tá a rí iṣẹ́ náà ẹja tẹpẹlẹ máa ẹja tẹpẹlẹ máa àwa náà rúdú rẹ lójú àlọ́ tí àwọn tẹpẹlẹ máa torí pé tó jágù lákọ̀ọ́kọ́ òun náà ní ìfojú ọ̀rọ̀ tàwáhìí níparí ọmọ ìyá mi káàjọ ń bẹ ní kíláàsì yìí káwọn náà wọ àwùjọ wa a ti rí ibi tí aná Muhammad sallallahu alayhi wa sallam ó lè ṣe àlàyé tó jẹ́ orígun àkọ́kọ́ fún wa nínú ẹ̀sìn a sì rí ibi tó fi ìṣàlàyé orígun ẹ̀sìn ti sí èyí tí ànábì pè ní orígun àkọ́kọ́ nínú ẹ̀sìn òun ní orígun parí lọ́dọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá o èyí tí ibi tẹ́sìn ti parí sí níbi ọ̀rọ̀ hajj ṣíṣe ibẹ̀ ilẹ̀ sí ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ Yorùbá sẹ́ẹ̀rí kọ́ríkọ̀dí látara ìmọ̀ kan wa àbí látara fẹ́nu sógbó àwọn nǹkan tó kù là ń mọ́ fẹ́ fojú tó nú ẹ̀sìn àwọn olóṣèlú lọ gbáà lábẹ́ pé àti mùsùlùmí àti súnà àwọn kan lọ gbáà bẹ́ẹ̀ àwọn kan lọ gbáà bẹ́ẹ̀ àwọn kan ọ̀rọ̀ kọ́nọ́mì ni wọ́n ṣàfojú tó ń ti wọn mùsùlùmí ò gbọ́dọ̀ jẹya ẹ̀yìn anídìí owó anídìí arísìkí kí ni tọ́lọ́ ń sọ nípa ọ̀nà ìwà arísìkí wa kò sí tó kàn wá ṣùgbọ́n mùsùlùmí mélòó ló fojú tó orígun àkọ́kọ́ yìí ní tọ́lọ́ ọkọ̀ bí wá nìyẹn nínú sàárè ọ̀rọ̀ àkídà ni ọ̀rọ̀ ìmánì ni abẹ́lọ́ba subhanahu wa ta'ala kó sọ wa tayọ kíláàsì wa tí ń bọ̀ wá èyí tá a parí rẹ̀ lẹ́yìn náà bá a ti ṣàlàyé rẹ̀ yìí kọ́lọ̀ jẹ́ àárí gbọ́yé tayọ bẹ́ẹ̀ tó ṣàlàyé rẹ̀ ti ṣe aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum wa lisa'iril mu'minin innahu wal rahim subhanaka wa bihamdik wa atubu والسلام عليكم ورحمة الله وبركاته